دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilahi ladhi bi ni'matihi tatimmu salihat وصلى الله وسلم وبارك على رسوله الامين وعلى اله واصحابه وسلم تسليما كثيرا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتوكي بقبيان وياوا نينو يسن كابو سوري إدان لكو واتوني àbí ọlọ́run bá kójọ gbogbo eléyìí tí à ń gbọ́n bí kọ́lọ́n kó ṣe ní ìbàlẹ́jọ dáadáa fún wa láyé bí àti ní ọjọ́ àlùkìyámà. nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ó wà ní ìgboro tí àwọn èèyàn wá ń pè wá fún tí wọ́n ń béèrè pé ṣé bó ṣe wà nínú ẹ̀sìn náà lélẹ́yìí kásáré ti bẹ̀yẹn wọlé lónìí kó tó di pé ìdánilẹ́kọ̀ọ́ wa ń lọ. a tún gbọ́ pé bí ìmọ̀ ṣe gbilẹ̀ tó láwùjọ wa gbàgbọ́yé ẹ̀sìn ṣe ti ń spread káàkiri nísìnyí àwọn kan ṣàtakú síbi pé ìfẹ́nu ní àwọn ṣàfẹ́ máa fi ṣẹ̀sìn tàwọn. àwa tún ṣe ń gbọ́ pé láwọn mọ̀sájìdì kan àwọn ilé ọlọ́run kan ilé ìjọsìn kan àwọn kan tún ṣe ń pèsè fáwọn èèyàn. nọ́fìlà òru tòní rọ́kà mẹ́rin sálámà méjì iná zandáà kìnìkan gbogbo orí eléyìí nísìnyìí àwọn èèyàn ń ṣe béèrè pé ṣé lára ẹ̀sìn náà ni a ní kò bá jẹ́ lára ẹ̀sìn ká nípa àná bí ba ṣe bẹ́ẹ̀ ni sallallahu alayhi wa sallam ìbá ti jẹ́ lára ẹ̀sìn ká nípa àwọn sàhábà ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tá a ti rí pé àwọn eléyìí ṣe kò sí làkọọ́lẹ̀ nínú ìwé ọlọ́run kò sí làkọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam kò dẹ̀ sí làkọọ́lẹ̀ a máa jẹ́ tó tẹ́ padà dálẹ̀ dẹ̀rí ọ̀ràn ńlá ni torí ẹ̀ báyìí à ń fẹ́lẹ́ yìí náà sọ fún gbogbo ẹni tẹ̀ ṣe ń ṣe ẹjọ́ torí tọ́ lọ́hùn ẹ yé pèsè fáwọn èèyàn mọ́ kò sí nọ́fìlà òru tòní nínú Islam ká máa sọ pé nọ́fìlà òru tòní rákà kínní kan tó bá àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan wá kò sí àkọọ́lẹ̀ fún tẹ́ bá ti wá lè rí hadith tó fẹsẹ̀ nílẹ̀ lórí eléyìí ẹ mú jáde síta nítorí dá lójú ní pé ẹ nílè rí látara pé kò sí torí ẹ̀ ká jìnnà sí ohun tí ò sí nínú ẹ̀sìn nítẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá bọ̀ a rí pa àwọn kan kanra ń ti torí pa ń sòdodo ọ̀rọ̀ fún wọn anikẹyẹ ṣàdúrà aláriwo mọ́ aládùúrà ṣíṣe nínú sàmù ní ẹ̀kọ́ ìgbọ́n yìí ti ń ti torí pé ẹ ti sọ kíní èdè kòkó ọbẹ̀ yín ẹ dẹ̀ ti sọ di tẹ́ ẹ fi ń gba àwọn èèyàn ẹ dẹ̀ ti mọ̀ pa àwọn èèyàn kúnkún níṣòro àwa ń béèrè pa àwọn ìlú mi lágbàáyé táwọn òfàyè lẹ̀ kọ́ máa pariwo lóru táwọn òfàyè lẹ̀ kí wọ́n máa ṣàdúrà kọ́ máa bógun ta ṣẹ́yìn dáa ju ìlú àwọn ìlú yẹn lọ ni ṣẹ́yìn ní nǹkan tó wọn ni báwo lẹ ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wò wọ́n káàkiri ayé ẹ wò Saudi ẹ wò àwọn ìlú kódà ẹ wò àwọn Amẹ́ríkà ẹ wò àwọn London ẹ wò àwọn ìlú míì tí ò sáyè fẹ́ ṣàjọ fẹ́ ṣèjọsìn wá fi ń dí àwọn èèyàn lọ́wọ́ ẹ wo báwọn ṣe rí àyèmọ̀kànmọ̀kàn àtójúṣe ìjọba wa tó kàn wọn náà gbọ̀ngbọ̀n táwọn ọ̀rọ̀ wọn kan bá wa mójútó òun náà ni noise pollution ariwo láàrin ìlú tó yẹ káwọn náà bá a ṣiṣẹ́ lórí rẹ̀ láti dẹ́kun ilé yẹn pàápàá jùlọ tòru tọ̀sán náà bá nǹkan mu ṣùgbọ́n tòru tún burú jáì ẹ tún tẹ̀lé wa ká lọ lónìí ẹ jẹ́ àwọ̀ àdúrà ṣíṣe kí ni àwọn ń tà mọ̀ sí àwọn asibáàbù ijabati du'a ẹ̀ kò sẹ́ni tí ò ní bùkátà kò sẹ́ni tí ò fẹ́ ṣàdúrà à ń mọ̀ ọ́n mọ̀ lé emphasis lórí aspect àdúrà yìí à ń tẹnumọ́ à ń tẹn pẹlẹmọ́ torí pa àmọ́ páwọn èèyàn wọ́n ń káàkiri lónìí all in the name of pé àwọn ní problem níbi tí àdúrà àwọn ti máa gbà níì ẹtún rí i pé táwọn tún dá àwọn òjókòó kan ní ká dúró àwọn lè gbà làwọn ṣe wá bí wọn pa àwọn lè jókòó lè ká dúró àwọn gbà yẹn gangan nípìnlẹ̀ àwọn èèyàn mọ̀ kí ni àwọn okùnfà tàdúrà àfi ń gbà pàápàá màmá wa kí kì í ṣe pé ẹ ti ń fẹ́ sùn ṣá bàbá aṣẹ́ yẹn náà ń gbọ́n tàn wí ẹ bá ń pọn búrẹ́dà ẹ̀ náà kan wà ń tó ẹ tẹ́tí kẹ́ máa gbọ́ ẹ kúrò níbi tẹ́ ẹ̀ ṣiṣẹ́ lẹ̀ yẹn asbābu ijābati du'ā. àwọn okùnfà tọ́lọ́ fi máa ń gbàdúrà téèyàn bá ti ń ṣe dùn áhù Ọlọ́run máa ń gbàdúrà ni àwa máa ń ṣe ni point of correction anú mo fẹ́ gbàdúrà rárá wò ó lè gbàdúrà ọlọ́run máa gbà á ìwọ máa ṣe àdúrà ni kí ni àwọn kan náà. àwọ̀lán. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. taqdimu al-a'mali saliha. ẹni tó fẹ́ ṣàdúrà tó fẹ́ kọ́lọ̀ ń gbàdúrà òun ó gbọ́dọ̀ ti àwọn iṣẹ́ rẹ̀ síwájú iṣẹ́ ọwọ́ ẹ gbọ́dọ̀ dáa ìjọsìn rẹ ṣó kírun dáadáa ṣó ń gbààwẹ̀ ṣó o jìnnà eléyìí máa ń jẹ́ ká dúrà tètè gbà púpọ̀. yasọ́dà kan tí wà lè odò. nínú ráhùn dáadáa yìí náà ni kò tún ṣàlùwàlá kò tún ṣàdúà kò dẹ̀ kò wà lálùwàlá kò dẹ̀ jẹ́ni tó ń tọrẹ àánú kó máa fi léyìn náà ṣe tawassul. bákan náà kéèyàn kírun kéèyàn jẹ́ni tó ń kírun á tún lè máa ọlọ́run wọlá pàṣẹ rẹ ni mò ń tẹ̀lé gbogbo tó ó ní kí n ṣe ni mò ń ṣe ó ní kí n kírun mò ń kírun ó ní kí n gbààwẹ̀ mò ń gbààwẹ̀ mò ń fi léyìn náà bẹ́ẹ̀ pé mò ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣe nǹkan báyìí fún mi ọlọ́run máa fi ilé yẹn tètè tún gba àdúrà. wàsíkàbálù ní kíbla. mùsùlùmí tó fẹ́ ṣàdúrà ọ̀ràn yẹn ni kó kọjú sí kíbla. oríṣiríṣi àgbélẹ̀rọ ìdààmú tẹ̀yìn àfọ níbi díà káwọn èèyàn sí i. tẹ́ máa ní kí wọ́n kọ̀yìn sí kíbla kí wọ́n kà kan kọ́ kọjú sí kọ́ kà kan kọ́ kẹ̀gbẹ́ ọ̀tún sí kí wọ́n kà kan kọ́ kẹ̀gbẹ́ òsì sí kí wọ́n kà kan. wàláhì ìranu ni o kódà ẹ̀tẹ̀ tún bá débi ọlọ́run ọba lẹni tó lágbára jù tá a gbọ́dọ̀ máa tijú rẹ̀ tó dẹ̀ pé nínú májẹ̀mú nínú májẹ̀mú àdúrà àtàwọn ọ̀run tá à ń kíni ká bò hó wa a gbọ́dọ̀ máa láà ń kírun àbá ń ṣàdúrà ká wá ṣe rálẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kọjú sí kíbílà ńgbà tó bá ń bẹ ọlọ́run. wọ́rọ́ fún ìyàdé yìí. téèyàn bá fẹ́ bẹ ọlọ́run tó fẹ́ kọ́ lọ́n tútù tètè gbàdúrà òun kó tẹ ọwọ́ rẹ̀ sí sánmọ̀ sọ́dọ̀ ọlọ́run báyìí torí ọlọ́run bá ń bẹ ní òkè sánmọ̀ keje lọ́hùn ọlọ́run ọba ò sí ní gbogbo ibi ìmọ̀ rẹ̀ ló wà ní gbogbo ibi ìwò ìnímọ̀ nípa gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá nímọ̀ àti rírí rẹ̀ òun ló wà ní gbogbo ibi kò sí tí ò rí kò sí tí ò nímọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n gangan bíi zaati hìí ó dàbí kéèyàn máa sọ̀rọ̀ nípa rẹ̀ déèyàn ọ̀lẹ́láhìí masalẹ̀ àlà alikọ́ọ̀lù filẹ̀ ẹ̀lẹ́sẹ̀ kalikọ́ọ̀lù filẹ̀ àdámì ìsọ nípa ọlọ́run yàtọ̀ sí sọ nípa ẹ̀dẹ́yàn ọlọ́run bá kì í ṣe ń tà lè fi wé president nàìjíríà akànfẹ́ mélèé wa lápẹ̀rẹ̀ ni kéèyàn máa sọ̀rọ̀ nípa president nàìjíríà lónìí àṣẹ rẹ̀ dé bí tó bá ṣòfin kan pé títí ibi báyìí síbi báyìí ní ìsìn mọ́tò kan kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òfin yẹn gbọ́dọ̀ take effect. bẹ́ẹ̀ náà ni àṣẹ ọlọ́run ọba kárí gbogbo ayé ìmọ̀ rẹ̀ kárí gbogbo ayé kò sí ohun tí ò rí tó bá wá sọ fún wa pé nǹkan kan lòun fẹ́ nǹkan ẹ ló fẹ́ ṣùgbọ́n òun gangan fúnra ara rẹ̀ ó wà ń boni ó wà lókè sánmà keje lọ́hùn tá a bá wá fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ká náwó sọ́dọ̀ ẹni tó wà lókè sánmà yẹn. wàá rọ́pò ìlẹ̀ àdéhìí ìwà náwó méjèèjì sí òkè nígbà tí wọ́n bá ń bẹ ọlọ́run tí kò dàbí ti ìwọ tí tẹ́sí ń dàrú tó wá ń sọ pé ọlọ́run ọba kò síbi tí ò sí kódà ó wà lápò rẹ ó ti ríbi tó bẹ́sìn dé náà. والثناء على الله بما هو أهله nínú tọ́lọ́run tó fi máa ń gbàdúrà náà ni pé tíyàn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kéèyàn ṣe àfọmọ́ ọlọ́run subhanallah allahu akbar la hawla wala quwwata illa hasbunallahu wa gbogbo àwọn tọ́lọ́wọ́n bá tọ́ sí tá a mọ̀ pé oríkì rẹ̀ ní láti fi yin ọlọ́run kéèyàn kọ́kọ́ tẹ́lẹ̀ síwájú nígbà tó bá fẹ́ gbà nǹkan tí a bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run kéèyàn forúkọ ọlọ́run ọba pé. arísìkí lẹ́yìn wá ẹ pé ọlọ́run pẹ̀lú rozak ya rozak ya rozak ìmọ̀lẹ́yìn wá ẹ forúkọ ọlọ́run ọba tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ fi pé ọlọ́run ìṣọ́ lẹ́yìn wá ẹ̀forúkọ ọlọ́run tó ní ṣe pẹ̀lú ìṣọ́ ẹ fi pe ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bọ̀lẹ̀ yín ti rí azika ya ìlú aríbọ̀ ya ìlú sàádà bílà sàdádà bá bílà gbogbo tẹ̀ ń pè ń bọ̀lẹ̀ ti rí orúkọ àlejò ni. wàsíìmálù asma'illahi wa sifatihi. ìròyìn ọlọ́run la tún máa fi ń pe ọlọ́run ọlọ́run wọ́n la pé wọ́n lọ́ba tágbára rẹ̀ ká gbogbo nǹkan innaka ala kulli shay'in qadir ìtẹ̀mí náà fẹ́ ṣe yìí mò ń bẹ̀ẹ́ fapá mi ká ìròyìn ọlọ́run ní pápá ẹ̀ka gbogbo pápá mi ka mo yọlẹ̀ kí ni mo lè dá ṣe eléyìí máa ń jẹ́ kọ́lọ́n tètè gbàdúrà èèyàn náà. fàyídà kàná dùn áhùn bí tọ́lá bí jàǹnà tí yẹ kù nù tàdọ́rù àbí fadlihi wa rahmatihi. tó bá yẹ pàdúrà tí yàn ń ṣe yàn fẹ́ fi béèrè àlìjáná lọ́dọ̀ ọlọ́run ni ìyá máa fi ìkẹ́ ọlọ́run gbé pé ọlọ́run ọlọ́run anta fi kẹ́ rẹ fi mí sínú àlìjáná wọ́lá rẹ fi mí sínú àlìjáná ṣùgbọ́n tó bá pè tí yàn bá fi wá ìṣọ́ kúrò níbi iná èèyàn pe ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run bá tó ní ṣe pẹ̀lú kó iṣọ́ ni kó lani kúrò níbi iná èèyàn ń fẹ́ bí ọlọ́run lórí ìṣẹ́gun ọ̀tá èèyàn pe ọlọ́run pẹ̀lú pé yàkọ̀ haar torí pé wọ́n pé wọ́n ti sọ pé lọ́ta ni wàhálà ẹ̀ ṣe pọ̀ tó lè fi ò lè jẹun ò lè sùn wọ́n wá yan àwẹ̀ fún ẹ ò ṣe ní lọ́ta àwọn ọ̀tá ẹni gan ni promoter ẹni tí wọ́n bá mọ̀ lónìí kó lọ mọ̀ àwọn ọ̀tá ẹni àwọn gan náà ni ọlọ́run máa ń sábà lò ní promoter àwọn náà máa bẹ̀rẹ̀ sí rojú ẹ káàkiri àwọn ẹlẹ́gàn àwọn ọlọ́tẹ̀ nígbà táwọn bá ń ṣe lè káàkiri èèyàn máa ń orúkọ sí àwọn èèyàn tó máa ń mọ̀ ní ti dáadáa sí nǹkan àtúbọ̀ máa dáa sí kódà ẹlòmíà tẹ̀ tún ká ní àtúnṣe dáadáa sí látara àwọn ọ̀tá tí wọ́n gbórúkọ ẹ lọ́dọ̀ wọn wàmínà làsbáàbì. nínú àwọn okùnfà yìí. asalaatu ala nabiyyi sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ àni ṣíṣe asalaatu fún anabi sallallahu alayhi wa sallam. wa wasatihi wa akhirihi. èèyàn ṣe asalaatu fún anabi ní bẹ̀rẹ̀ èèyàn ṣe fún anabi láàrin èèyàn tún ṣe fún anabi ní parí nínú àdúrà èèyàn eléyìí náà jẹ́ kan gbòógì nínú tọ́lọ́ gbogbo ọjọ́ ni jọ́ àsọ̀látò fún mùsùlùmí ìyájọ́ kan sọ́tọ̀ kápẹ́ níjọ́ sàlátù wàláhì fún wa náà ìnirọ́ ni ẹ̀tànjẹ́ lásán ìbóbó àwọn èèyàn ni ẹ kúrò ń díẹ̀ kò sọ́nà ń bẹ̀. sọ́dọ̀ taraba yìí lára tọ́nà fi ń gbàdúrà rè tọ̀sán tòru ni gbogbo ń tà ń sọ ìlà àfààní wà fún wa láti lè máa ṣe. àmì ọlọ́run bá kọjọ kó gba ilé ìta sọ lónìí ní ìbádà fún wa kọlọ́run kọjọ kó tún wa ṣe أسماء أجله أزيد سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún sáàdù wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú